أوصيكم بتقوى الله سبحانه وتعالى كما أوصي نفسي بذلك واعلموا أن تقوى الله سبحانه وتعالى قد أمر الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم وقد رغب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله لقد ظهر الفساد في البر والبحر كما أخبرنا الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم في قوله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي أمنوا ولعلهم يرجعون ولا شك عباد الله فيما نشاهده بأعيننا وفيما نسمعه بآذاننا من الأخبار المحزنة وأنباء المؤلمة حيث نرى أن الفساد قد انتشر في جميع أنحاء العالم وهذا الفساد المنتشر أنواع وأصناف منها من الفساد المنتشر فساد الدين والدين هو الذي فسد وفسد بذلك بقية الأشياء إذا فسد الدين ولا صلاح للدنيا ولذلك يجب علينا عباد الله أن نفكر فيما نعيشه في يعني مجتمعنا الراعي حيث نجد من الفساد ما لا يعني ما لا آه، يبهر القلب ومن ذلك ما سمعنا في الأسبوع الماضي وما رأينا بأم أعيننا حيث ذبح بعض طلبة العلم الذين ينسبون أنفسهم إلى العلم يقولون بأنهم يذهبون إلى مدرسة ما وذبحوا امرأة لماذا؟ لأجل المال يقولون إنهم يريدون سهر المال ولذلك قتلوا هذه الفتاة ذبحوها وحركوا رأسها وهذا أمر محزن ومؤلم للغاية وعندما نهل آه، لهذا الأمر يجب علينا أن نبحث عن سبب هذا وما سبب ذلك إلا موت القلب وذلك لأن النبي صلى الله عليه وسلم قد أشار لنا إلى أن صلاح الأمر صلاح البدن لا يتم إلا بصلاح القلب قال النبي صلى الله عليه وسلم في حديث النعمان بن بشير رضي الله عنه قال صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد فسد وإذا فسدت فسدت فسد الجسد كله ألا وهي القلب القلب لا بد من صلاحه لابد أن نحرص على إصلاح قلوبنا وذلك إذا فسد هذا القلب ولا صلاح بأي شيء ولذلك كان النبي صلى الله عليه وسلم يدعو الله سبحانه وتعالى دائما أن يثبت قلبه على دينه لقوله صلى الله عليه وسلم اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك وهذا أمر مهم للغاية عباد الله اعلموا أنه ما من أحد يقع في آه، هذه المنهيات والمهذورات من الشرك والبدع والمعصية لا يقع فيها أحد إلا وفي قلبه مرض إما أن يكون آه، قد توفي قلبه وهو يمشي على الأرض بدنا بلا قلب جسما بلا روح يمشي ونظن به خيرا وهو ميت قلبا إما أن يكون قد مرض قلبه أو قد مات ومن مرض قلبه أو من مات قلبه يسأل له جميع أنواع الشر يسأل له الشر كله يستطيع أن يشرك بالله سبحانه وتعالى بدون أي بدون حياة ويستطيع أن يقتل النفس التي حرم الله إلا بالحق بدون حياة ويستطيع أن يرتكب جميع أنواع المعاصي بدون حياء ولا خجل من الله سبحانه وتعالى ولذلك ينبغي عباد الله أن نتنبه إلى أمور لا بد منها آه، لتسلم قلوبنا ومن ذلك عباد الله أن, يسلم أن تسلم القلوب من الشرك بالله سبحانه وتعالى صغيره وكبيره فإن من أعظم مفسدات القلوب الشرك بالله سبحانه وتعالى قال ابن قيم رحمه الله ولا صلاح له إلا بتوجيه محبته وعبادته وخوفه وإرجائه أي لا صلاح للقلب إلا بتوجيه محبته لله إلى الله سبحانه وتعالى إلا بتوجيه رجائه إلى الله سبحانه وتعالى إلا بتوجيه خوفه إلى الله سبحانه وتعالى وهذا أمر أول لا بد منه حتى تكون قلوبنا سليمة والأمر الثاني عباد الله أن تسلم القلوب من البدعة ومخالفة السنة فإن كل بدعة ضلالة وكل ضلالة في النار والبدعة عباد الله ظلمة ومن ومن ومن غرق في البدعة في الابتداع في الدين يظلم قلبه ومن أظلم قلبه يعني صار قلبه مريضا صار مريضا ولم يصيها ويسهل له آه، المعاصي وجميع أنواع الذنوب وكذلك عباد الله لتكون قلوبنا سليمة لا بد أن تسلم من الشبهات التي تزيغه وتحمله على اتباع الهوى والتكذيب بالحق وكذلك يجب أن تسلم من الشهوات الشهوات آه، التي يعني تمرض القلوب وتفسدها الشهوات من آه، من الأموال وشهوات الدنيا والمعاصي وغير ذلك من الأمور التي يعني بسببها آه، تكون القلوب فاسدة أدعوكم الله وبارك ولا أتركت فوق النبي صلى الله عليه وسلم alekun kí ọlọ́wọ́ bá alekun ọlá alekun orí ajẹ́jẹ́ tán rẹ̀ agbọ́lọ́wọ́ bá alekun ọlá kọmọ́sà bá mú bá nabi sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sàárì ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam tí tí ó fi di ọjọ́ ògbídà kìyàmà ẹ̀yà orísun ọlọ́wọ́ bá alekun ọlá gẹ́gẹ́ bá ṣe máa ń àwọn adé sí ní gbogbo ọgbà ipe gbogbo ọ̀rọ̀ pátápátá bákanáà ìlànà nabi sallallahu alaihi wasallam èdè ìṣe súnnà rẹ̀ kalọ̀lẹ̀ ma ipé òun náà ló lóore jù inú ìlànà tí a máa tẹ̀lé tàwálọ̀lẹ̀ ma pé ń tàbá ti pè ládádálẹ̀ nínú ẹ̀sìn káàmà pé kò sóorí kankan bẹ́ẹ̀ káàmà pé aburú ni gbogbo tàbá ti pè ládádálẹ̀ ánú ni gbogbo tàbá ti pè lánú a ẹ̀rù sí ọlọ́ọ̀bá àríkíọlá a ma gba kí sí ara wa sí pé kápáyà ọlọ́ọ̀bá àríkíọlá gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá àríkíọlá ti pa wá láṣẹ kápáyà rẹ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú alukur'an tí ànábì sallallahu alaihi wasallam tọ́wù sa ìsinwá lójú kòkòrò nípa ìpáyà ọlọ́ọ̀bá àríkíọlá káwá mọ̀ pé kápáyà ọlọ́ọ̀bá àríkíọlá túláàsì ní fọ́kùnrin àtóbìnrin túláàsì ní fọ́mọdé àtàgbàlagbà túláàsì fún ní kọ́kàlùkù kábẹ̀rẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá ẹ̀yọ́n tí nínú àwọn eríṣiríṣi aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ lónìí a rí pé ìbàjẹ́ ó kálé ó kákó ìbàjẹ́ ó gbókè ó gbódò káàkiri ní gbogbo àwùjọ kìí ugbo sọ wa nínú alukur'an ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní zọ́hárọ̀lì fasádù filbari walbahar ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ní ìbàjẹ́ hàn káàkiri ìbàjẹ́ gbolè ogbókè ogbódò ìbàjẹ́ ó tàn káàkiri nínú omi àti lórí ọ̀dàn ọlọ́wọ́ bá alékẹ́ ọlá wá níbi máa kásábàtì aidin nas kò sí tó fàbàjẹ́ yìí tó tayọ tí àwọn èèyàn fọwọ́ ara wọn ṣe ni látara táwọn ọmọ èèyàn fọwọ́ ara wọn ṣe níṣẹ́ òun náà ló fà tó ní ìbàjẹ́ oríṣiríṣi ọ̀nà ìbàjẹ́ máa gbà wá àwọn àbá ogun tó bá ti jáburú ìbàjẹ́ náà láàmà sàfitì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìbàjẹ́ náà láàmà pé àwọn nǹkan tí ò bá ti tẹ́ wa lọ́rùn ìbàjẹ́ náà láàmà pé eríṣiríṣi ìbàjẹ́ òun náà ní ń ṣẹlẹ̀ lórílẹ̀ nínú àwọn ìbàjẹ́ tó jẹ́ pé ọlọ́run bá lékè ọlá gan fún rẹ̀ òun náà ní fi ń kà wá tó jẹ́ pé kábà lè ronú kábà fi wàdà lè ní kóhun báadọ̀ lẹ́rí amìlú apáta nínú ya àwọn nǹkan tàà sí láyé ọlọ́wọ́ bá lè kíọ́lá ń fi àwọn ilé ìkàwà kábà lè ronú kábà lè kíwàdà kábà lè mọ̀ pé ìyà ọjọ́ ọ̀gbídà kìyàmà ó lágbára ju ìyà tayé lọ a ma rí eríṣiríṣi kójò márọ̀ nínú bàjẹ́ ló wà ẹ̀yìn mílẹ̀ alkohas ọgbẹ́lẹ̀ ẹ̀yìn kí o dákó kó mọ́wù nínú àwọn bàjẹ́ tí ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀ ló wà bákan náà nínú àwọn eríṣiríṣi aburú ibi ká máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run bá lè kíọlá inú àwọn bàjẹ́ ni fi ń hàn lórílẹ̀ káàkiri inú ká máa ṣe àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn nínú àwọn bàjẹ́ lóríṣiríṣi ni ọlọ́run bá lè kíọlá wá ní gbogbo àwọn bàjẹ́ tààrí yìí ọlọ́run bá lè kíọlá fẹ́ ká tọ́wò nínú iṣẹ́ ọwọ́ wa ni la'allahum yarji'un bóyá lè padà bóyá ronú padà á padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkì ọlá ayá yìí túnmọ̀ fún wa ipé gbogbo ẹni tó bá lójú ti fi ń rìnà gbogbo ẹni tó bá sì ní etí ti fi ń gbọ́rọ̀ gbogbo ẹni tó bá sì ní ọkàn ti fi ń ronú òun náà ni ó mọ̀ pé àwùjọ àtún wá rí àwọn aburú míì tó jẹ́ pé ẹ̀ẹ́ ọkàn ó sì pa mí nígbàtẹ́yàn bá rí fojú rí àwọn aburú báyìí àbígbàtẹ́yàn bá gbọ́ a ma rí àwọn ọmọ kéékèèké ní wọ́n wá mú ọmọbìnrin ní wọ́n mú èèyàn bí ẹgbẹ́ wọn wọ́n sì yọ ọ̀bẹ sí lọ́rùn wọ́n sì ẹ̀ kí ni wọ́n fẹ́ fi dé wọ́n láwọn fi owó ẹ̀ wa ń bẹ̀ yìí rí àwọn ọmọ àsìkò tó yẹ kó wà òun náà ni pé bóò láṣe nítẹ̀síwájú nínú àlámọ̀rí ẹ̀sìn wa bóò láṣe nítẹ̀síwájú nínú àlámọ̀rí ẹ̀kọ́ wa kó wá jẹ́ pé rú àwọn ọmọ náà àti wá rí pé àádáadáayé ó ti wá jọba nínú ọkàn inú ẹ̀mí wa kó ti wá di pé a lówó a sáyé ó ti wá di pé òun nìkan ni wọ́n ríro nígbèsè ayé wọn tó fi wá mú ọrún ní débi pé àwọn náà sáfẹ́ lówó ó mú wá mú ọrún ní débi pé àwọn náà tún láti ni àwọn náà gbọ́dọ̀ ṣe bí àwọn olówó ṣe ṣe káàkiri ayé lẹ́yìn bá ti ẹ̀fẹ́ lówó kẹ́yìn ó ṣiṣẹ́ ọ̀nà àláàlì kẹ́yìn ó ṣiṣẹ́ kó múra mọ́ṣẹ́ pọ̀sán ṣiṣẹ́ òru ṣiṣẹ́ tó bá mọ̀ kó ń wó lóòtọ́ kò sí láì fi ń bẹ́ ẹ̀ tó bá ti wá lọ́nà tó takútọ́ lọ́wọ́ bá àlìkíọ́lá àmúsáàfẹ́ lówó ẹ̀wọ̀n sáàfẹ́ ráyé ṣe o antum fi faqihan munaziran òun níra kan ẹ pé wọ́n náà fẹ́ di onímímọ̀ ẹ o fẹ́ di ẹni tó jẹ́ pé yóò máa fi máa jómi tó ró ìmá ẹ láà pẹ̀lú àwọn èèyàn bìdú ni àná o sì fẹ́ ṣe o fẹ́ ṣe wàhálà o fẹ́ dàmú ara rẹ ẹ o fẹ́ wówó o fẹ́ lówó o sì fẹ́ ṣiṣẹ́ o fẹ́ ṣe wàhálà gbogbo àwọn nǹkan báyìí ẹ ń bí ìgbà tí ẹ fẹ́ gbé ọkọ̀ ojú omi sórí iyepẹ̀ tí ẹ fẹ́ máa fi rìn ní inna as-safinata la tajri ọkọ̀ ojú omi táà sí ríhun kò lè rìn lórí ilẹ̀ẹ́lẹ̀gbẹ̀rẹ̀ fún àbíkò lè rí omi ogoro àwọn aburú yìí ń ṣẹlẹ̀ káàkiri abágbélé lónìí a tún gbọ́mí lọ́la a gbọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n pààyàn tí wọ́n fìyàn tí wọ́n fìyàn gbowó ẹ̀yìn tí ìgbà tí ń fún ìtàn fìyàn sógun owó náà ni ẹni tó pààyàn tí ó fi sógun owó owó náà ní wá ń àárí àwọn obìnrin tí wọ́n ní òhò ẹ látara kíni látara pa wọn wówó àárí àwọn èèyàn tí wọ́n sọ́ra wọn di eríṣiríṣi ìdàkúdà ẹ̀yìn wọ́n ba ìjọmọlúwàbí jẹ́ látara kíni látara pé à ń wáyé látara pé àwọn ogun àwọn nǹkan wọ̀nyí káàkiri ó wá yẹ ká máa bira wa léèrè tó gba aburú tààrí tó fọ́n kálẹ̀ yìí níbo kí ni sábàbí aburú yìí gan níbo ni aburú yìí níbo ló ti wá òsìkítà aburú yìí ti wá tó tayọ pé kíni tó tayọ pé ọkàn ọkàlùkú ọkàn ọkàlùkú tó ti sàárẹ̀ ọkàn ọkàlùkú tó jẹ́ pé ọkàn ẹlòmíì ti kú ó ti kú òpin sàárẹ̀

irú àwọn ọkà yìí òun náà láàrí pé ọkà míì tí ẹ̀ ti kú ti pẹ́ ẹ̀yìn kọ́lá ọkà míì ti kú ó ti jẹ́ra ẹ̀yìn náà ni àwọn tí wọ́n ń pèrà wọn lóní mímọ̀ àwọn tí wọ́n ń pèrà wọn láàfáà ọ̀pọ̀ wọn ọkà wọn ti kú ọ̀pọ̀ wọn ọkà wọn ń sàárẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé in tí ó máa jáde lẹ́nu tààrà rí ó bá dákẹ́ àfá àwọn náà ni ó ma sọ fún pé bẹ bá fàyà aláwò èyàn tó ma ṣe kíni èyàn tó ma fàyà àyáṣẹ́ ẹlù àfá náà ni ó ma sọ ipé ẹ̀ tẹ́ẹ̀bá tún tẹ́ẹ̀bá dúó ti pé tẹ́ẹ̀ ma sa kùránì kẹ́ẹ̀ ma sa kíní eléyìn ó pẹ́ àwọn ọ̀nà kan bẹ̀tẹ̀ yẹn ó gbà àfá náà ni ó ma sọ fún yín ipé àánú ìsìláàmù ń ṣe òun sáànú ìsìláàmù bá wá ń ṣe ọ́ ẹ̀yìn tó nǹkan wọ́n náà ló ń sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló ní ká máa fi wá kò ní ká máa fi wówó ẹ̀dẹ́kùn àìlówó nínú Islam tí a burú ni tí tó yẹ kó tó ń tẹ́yẹ káàánú yẹ̀ lé lórí ni anábì sallallahu alaihi wasallam owó lànẹ́bì ní àwọn sàábì ànẹ́bì owó ni wọ́n ní tánàbì wà sọ pé àánú Islam ń ṣe ohun torípa àwọn Islam ò sí ọ́ ní gbogbo bí aburú tẹ́ ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀ yìí àánú Islam ò sí ọ́ bí àwọn agbé nípa mọ́sẹ́ ń pa nìyí àánú Islam ò sí ọ́ bá ń sẹ́ ń pẹ́ àwọn èèyàn Islam ò sí ọ́ bí ìlú òṣèròjú ẹ̀ kò sí ìgbọ́rẹniyé mọ́ láàrin lọ́kọláya kò sí ìṣe dáadáa mọ́ láàrin ọmọ àti bàbá láàrin òyàwó àtọkọ gbogbo àwọn oríṣiríṣi aburú sí ṣẹ̀ lórílẹ̀ yìí ipa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ńkọ́ ẹbọ lóríṣiríṣi ẹ̀yìn gbogbo àwọn tán tó máa ń sìn láyìn jọun nígbàtà àgbẹ́bọ nígbàtà àgbẹ́kìníkan kalẹ̀ à ń rí káàkiri láwọn erigun rígun lọ ẹ ma rí ìdí wọ́n ti gbé kòkò tí wọ́n ti gbẹ́bọ wọ́n gbé kalẹ̀ wọ́n gbé gbá kalẹ̀ wọ́n kẹbọ sí ẹ̀yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ káàkiri eléyìí wá ṣe wá láàánú Islam ìdí wọ́n ṣe ọ́ láàánú ni pé nítorí àìríjẹ àìrímu ìdí wọ́n ṣe ọ́ láàánú òun náà nítorí pé àìrásọwọ̀ ìdí wọ́n ṣe ọ́ láàánú náà nítorí pé àìrímọ́tògùn tí wọ́n ní ká máa fi gbágbápa pẹ̀lú àwọn tí ò jẹ́ tí wọ́n ní kájọ máa ṣe ìfẹsẹ̀ wọ́n tẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ pé wọn ò ní nǹkan kan tí ó gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àlìkẹ́lá tó bá díjọ́ ògbé dàlìkìyàmà wọn ò ní nǹkan kan ní tí wọ́n jẹ náà ni wọ́n jẹ láyé hun tí wọ́n bá túbá lọ́dọ̀ Ọlọ́run ọba àlìkẹ́lá tó bá díjọ́ ògbé dàlìkìyàmà wọ́n ó ṣe gbére nínú náà ní tó bá díjọ́ àlìkìyàmà Ọlọ́run ọba àríkẹ́ ọlọ́wà fayé lẹ̀ fún wa tó bá yóò wúlò tó bá yóò jẹ́ nǹkankan gbogbo àwọn nǹkan wọ̀nyí tàà bá ní rònú tó jílẹ̀ tàà bá lójú tí ń rìnà dáadáa a mọ̀ pé bí tàà ti ní problem òun náà ni ọkàn àwọn tí wọ́n ń sàbìtì ìmọ̀sọ́dọ̀ wọn àwọn tí wọ́n pè láàfáà láwùjọ a rí pé ọkàn wọn ló burú ẹ̀yìn tọ́kàn wọn bá ti wá burú tọ́kàn ti bàjẹ́ ẹ rí pé kò sí nǹkan kan tẹ́ẹ̀ẹ́ kíní kò sí nǹkan tó fẹ́ ṣe túnṣe má nígbà tó wáyé pé àfáà náà lẹ ń bá ń bi tí ibi àbúrútà àti gbọdọ̀ bá ta bá wá bẹ́ẹ̀ tí èsà àfáà ń kọ́ òun náà máa sọ fún ibi àti báwọn àfáà kan ni wọ́n ṣe ẹ̀yìn sí báwọn àfáà kan ni wọ́n ṣe báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí àbùkátà sí láti ṣe kíní láti ṣe àfọmọ́ ọkàn wa láti tún ọkàn wa ṣe anábi sallallahu alaihi wasallam anábi sọ fún wa nínú hadithu al-nu'man bin bashir radiyallahu anhu ètò wà nínú sahih al-bukhari àti sahih muslim anábi sallallahu alaihi wasallam anábi ní ala inna fil jasadi mudghah anábi ní ẹgbọ́ anábi ní bá sí ẹran kan bẹ lára bá sí ẹran kan ń bẹ lára yàní ara oníkálùkù kò sí ara ẹni tí ò sí bá sí ẹran tá ń sọ yìí anábi ní ìdá sọ́lù tó bá gbádùn tó bá lálàáfíà tó bá dúó déédéé alábìní sọ́lá alìjásádù kulluhu alábìní gbogbo ara pátápátá ẹ́ gbogbo ara pátápátá ó ti lálàáfíà bí bá sí ẹran ibá ti dáa tó bá ti gbádùn tí ó bá ti sáàrẹ̀ kankan tí ń ṣe káàmà tó gbogbo ara pátápátá gbogbo ẹ̀ náà ló lálàáfíà anábì ní wàídà fásádà tí bá sí ẹran ìbá ti wá bàjẹ́ ẹ̀yìn sáàrẹ̀ ń ṣe bá sí ẹran yìí àyíbá sí ẹran yóò dúó dédé àyíbá sí ẹran yìí tí ẹ̀ ti wá ṣubú lulẹ̀ anábì ní fásádà lè jásádù kulluhu anábì ní gbogbo ara yòókù náà kò wúlò má gbogbo ẹ̀ náà pátápátá ó ti bàjẹ́ anábì sallallahu alaihi wasallam anábì wá ní ala wa hiya ní bá sí ẹran tí ń sọ fún yìí òun náà ní ọkàn òun náà ní ọkàn yín kò sí nǹkan tó bàjẹ́ ẹ́ lára gbogbo ẹntẹ́ bá rí tí ń ṣe bàjẹ́ káàkiri ayé kò sí tó bàjẹ́ àfọkàn ọkàn ló ní ṣòro tọ́kàn bá dáa in tí ó ma jáde léríkèríkè ara in tí ó ma dáa ní tọ́kàn bá dá ọ̀rọ̀ tí ó máa jáde nínú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ni ó máa jáde tọ́kàn bá dá ojú ò ní wòwòkúwò tọ́kàn bá dá ẹnu ò ní sọ̀sọ̀kúsọ tọ́kàn bá dá ẹsẹ̀ ò ní rìnrìn kúrìn tọ́kàn bá dá ọwọ́ ò ní débi tí ò ní kapalé lórí nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí ọwọ́ ò ní débẹ̀ a jẹ́ pé ọkàn yìí òun náà ló wá kí agbárùkùtì ọkàn yìí òun náà ló yẹ kún kálùkù wa múra sí báwo la tún ọkàn wa ṣe nítorí pé sáà bá tún ọkàn yìí ṣe àkàntara wa ni ọkàn wọ wá lè tún ṣe

ọlọ́wọ́ bá alékẹ́ ọláwà gbé ànábì dìde kí ní kan ọlọ́wọ́ bá alékẹ́ ọlá lò látọwà ànábì sallallahu alaihi wasallam tó fi tún wọn ṣe ni wọ́n fi wá dá lásìkò náà ìtọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá fi tún àwọn náà ló lè tán àdá jẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Imam Malik rahimahullah ta ma ń sọ pé la yuslihu akhira hadhihi al-umma illa bima salaha bihi awwaluha al-Imam Malik wọ́n ní ìgbẹ̀yìn alúmà yìí ìgbẹ̀yìn alúmà nabi sallallahu alaihi wasallam kò lè kí wá ló tún àwọn ẹni àkọ́kọ́ ṣe kí ló tún àwọn generation àkọ́kọ́ tọ́lọ̀wọ̀n àríkọlá gbé ànábì sallallahu alaihi dìde sí kò sí tó tún wọ́n ṣe tó tayọ àrùjú ila tawhidillahi wà nábùdó ṣírkì billahi subhanahu wa ta'ala kò sí tó tún wọn ṣe tó tayọ pé wọ́n padà síbi ìmọ́lọ́wọ́ bá àlekẹ̀ lálọ́kan tuso wọ́n padà síbi tawhid wọ́n padà síbi ìmọ̀ ọlọ́wọ́ba ìgbé ẹ̀tọ́ ọlọ́wọ́ba àlékẹ́ ọlá fún lálà ìgbé fẹ́dà míì wọ́n padà síbi ìgbé ìjìnà sí gbogbo àwọn ẹbọ ipa nǹkan mípapọ̀ mọ́lọ́wọ́ba àlékẹ́ ọlá wọ́n jìnà sí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí àkọ́kọ́ tó tún àárín wọn ṣe nu ẹ wá rí ìpadà síbi tawhidi kèése nǹkan tí máa rọrùn nǹkan tí máa lè ni nítorí pé àwọn èèyàn àdámọ́ tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá dámọ́ wọn yuhibbuna ar-rajula salihan wa yakrahunahu muslihan àdámọ́ tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá dámọ́ àwọn ènìyàn òun náà ni pé wọ́n máa fẹ́ràn ẹni tó bá dáa bẹ́ẹ̀ bá dá àwọn èèyàn ẹ̀ẹ́n bẹ̀ẹ̀bá fọ̀rọ̀ sí lọ́dọ̀ ó nímọ̀ dáadáa tí ó fún yín bẹ̀ẹ̀bá bẹ̀ẹ̀ṣẹ́ yóò jẹ́ bẹ̀ẹ̀bá ní ìdìnà lọ́wọ́ yóò ṣe fún yín bẹ́ẹ̀yàn bá jẹ́yàn dáadáa àwọn èèyàn mọ̀ fẹ́ràn rẹ̀ kọ́dà àwọn tó jẹ́ ọ̀tá rẹ̀ gan mọ̀ fẹ́ràn rẹ̀ yuhibbuna rajula salihan wọ́n fẹ́ràn tó bá jẹ́yàn dáadáa wa yakrahunahu muslihan àmọ́ tó di kólóhùn fẹ́ sàtúnṣe ó fẹ́ tún tó ti bàjẹ́ ṣe yóò wá nabi sallallahu alaihi wasallam àwọn ará maka wọ́n fẹ́ràn nabi sallallahu alaihi wasallam nígbàtá nabi wọ́n fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn dáadáa wọ́n fẹ́ràn rẹ̀ pẹ̀lú tí wọ́n rí dáadáa láwàdá lára nábi sallallahu alaihi wasallam asọ́díkul amin olódodo là nábi aláfọkàntání àtàwọn òròyìn oríṣiríṣi wọ́n fẹ́ràn rẹ̀ àmọ́gbàtá nábi sallallahu alaihi wasallam dìde láti jẹ́ muslihu láti jẹ́ ẹni tí ó tún kàṣe láti jẹ́ ẹni tí ó tún àwùjọ ṣe kí ló wá ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra nàbí sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí gbógun ti ànàbí sallallahu alaihi wasallam ẹ̀yìn kọ́dà wọn sọ bá nàbí pé ajá alìhata ilahan wahida tí yóò wá sọ gbogbo àwọn òsàtàwọn sí yóò wá sọ dẹyọ kan tuntun inna hadha la shay'un ujab ìdá nàbí gbédé yìí nǹkan ìmani nǹkan kàyéfì ni anábi sallallahu alaihi wasallam ẹ̀yìn gbà tá nàbí pé tó pè àwọn ará maka tó pè àwọn fámílì rẹ̀ anábi wá ń sọ fún wọn pé tí ń bá sọ fún yín pé àwọn ọ̀tá wọ́n bọ̀ bọ̀ látókè òkú àpáta ń bẹ̀rún wọ́n bọ̀ wá gbógun jà wá ǹjẹ́ gbàmígbà bẹ́ẹ̀ nígbàmígbọ́ wọ́n lágbọ́ gbọ́mọ̀nà máa jà rọ́bùnà alẹ́kàkẹ́ ìbá àbárọ́lọ́wọ̀ rẹ̀ rí àwọn sọ̀rọ̀ ká ẹ̀yìn gbà tánàbí wá gbé ọ̀rọ̀ tàwíìdì kalẹ̀ tánàbí bẹ̀rẹ̀ sí sálàyé fún pé àfikẹ́ jìnà tẹ́bọ kí ni wọ́n ṣe bá ànábì sallallahu alaihi wasallam wọ́n gbàgbé pé ànábì jẹ́yàn dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí pé lórúkọ eríṣiríṣi qalu sahir wọ́n ní okùn náà ànábì sallallahu alaihi wasallam wa qalu majnun wọ́n pè ànábì sallallahu alaihi wasallam wọ́n pè ní wèrè eríṣiríṣi orúkọ náà ànábì sallallahu alaihi wasallam so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó fà tó tayọ pé àti tún àwùjọ ṣe nǹkan tí máa lágbára ni àkọ́kọ́ ń tàwà gbọ́dọ̀ mójútónù táwọn náà bá fẹ́ tún àwùjọ wá sí àbíká mójútó tàwí tàbá fẹ́ tún àwùjọ wa ṣe àfi ká má ṣe kíni àfi ká má wẹnu ọkọ́ ẹ̀yìn wọ́n ní ẹni tí ó bá jẹ kíní kan ẹ̀yìn kò ní wẹnu àáké ẹni tó bá fẹ́ tún àwùjọ ṣe kò ní wo gbogbo àwọn eríṣìíríṣìí tí ó mọ̀ bá pàdé ńbẹ̀ nítorí pé àwọn èèyàn ó yí máa nira fún wọn láti fi tí wọ́n ń ṣe tipẹ́tipẹ́ láti fi sílẹ̀ ẹni tí wọ́n bá àwọn bàbá wọn lórí ẹ̀ láti fi ilẹ̀ yí máa nira fún wọn ẹni tó wá fẹ́ tún wọn ṣe òní ọmọ wá mú sùúrù pẹ̀lú gbogbo nǹkan tí máa ń pàdé ńbẹ̀ ẹ sùúrù tí Ànábì mú ní Mákà ẹ sùúrù tí Ànábì mú tó fi di wá ara wọn tánàbí wá ní ẹ̀ sámọ́sẹ̀ ìmẹ́kú ti dá ní tèmi tánàbí bá dúó bẹ́ẹ̀ ni gbogbo táwọn wí lónìí òun náà kọlá mọ̀ sọ nínú tàn so látara di eléyìí àkọ́kọ́ tó yẹ ká ṣe nífẹ́ òun náà níbò láti sútà òhìdì wá ṣe àwọn tí ń fọ̀bọ̀ púpọ̀ lẹ́nu yìí àwọn tí ń sọ̀sọ̀kúsọ àwọn tí ń gẹ́rẹ̀ èyàn tí ní ibi tàwíìdì ni nítorí pé kò sí tí ma darí ìyàn lọ sí gbogbo àwọn nǹkan báyẹn tó tayọ kíni tó tayọ ṣayafíìn ó tayọ àwọn àlìjànú lọlẹ̀ gẹ́rí ọmọ ìyá rẹ̀ lọlẹ̀ gẹ́rí èèyàn bí tí ẹ àbí tó bá ti wá ṣe nǹkan báyìí a ma wá fún olówó láìsí jẹ́ tó bá ti wá ṣe a fún ọlọ́lá a gbé ọ̀gá gbogbo àwọn nǹkan báyìí tẹ́ẹ̀bá ti ń gbọ́ àárín kìíní kan ni tẹ́ẹ̀bá ti ń gbọ́ àárín ìrìn àjò lérí ẹni gbogbo àwọn gbólóhùn tí ó dá báyìí àwọn gbólóhùn ẹbọ báyìí ẹ̀ ní gbọ́ lẹ́nu ẹnìkan tó jẹ́ pé tàwíìdì rí dìjòkó lọ́dọ̀ rẹ̀ so túláàsì ní fún wa kákọ́kọ́ ṣe kí ní ká ṣiṣẹ́ lórí tàwíìdì wa èyí tá a bá ti ń ṣiṣẹ́ lórí tàwíìdì wa tí tàwíìdì ẹ bá ti rí dìjòkó ká lọ lè mọ̀ pé ọkàn wọ́n mọ̀ lálàáfíà gbogbo àárẹ̀ ń bẹnu ọkàn tó bí pé gbogbo àwọn aburú yìí ń ṣẹlẹ̀ káàkiri táàrin láwùjọ ẹni tó jẹ́ onísúnnà kan tó gbọ́ tàwhídì yé ẹ̀ ní ìdí kójò kókó ọmọ sí jálàbí tí gbogbo jálàbí bá fi lè kásẹ̀ ńlẹ̀ láwùjọ tá wà lónìí kálọ̀ lè mọ̀ pé 80% aburú ó sì kásẹ̀ ńlẹ̀ láwùjọ wa àbí tí ò bá ju kọ́lá ká ní 90% tí wọ́n bá fi lè ká jálàbí ńlẹ̀ lónìí tí wọ́n ní kánìkan ọmọ ìsìsẹ́ jálàbí má tí wọ́n ní kánìkan ọmọ ìyẹsẹ́ òfin yàmá kánìkan ọmọ sọ pé òun fẹ́ yíwọ́ padà a rí pé ìtí ó kù láwọn aburú tẹ́ẹ̀mọ̀rí láwùjọ wa àwọn àwọn àǹtẹ ìjàmbá fúnra ẹni àwọn nǹkan díẹ̀ díẹ̀ ni ó ti ẹ̀sẹ́kù tá àmàrí láwùjọ wa àbí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi tàwíìd táà bá bẹ̀rẹ̀ láti fi tàwíìd táà ń ṣe dáwà wa bí dáwà tẹ̀bùlíìgì ẹ̀yìn tó jẹ́ pé tẹ́ẹ̀kà máa sọ́wọ́ àwọn náà ní pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa ẹ fi tàwíìd ilẹ̀ ẹ̀rá wọn tí ń ṣẹbọ ẹ fi wọ́n lẹ̀ ẹ̀rá wọn tí ń ṣe tí ń ṣòṣà ẹ fi wọ́n lẹ̀ ẹ ṣá jẹ́ kí wọ́n má parọ́ ẹ ṣá jẹ́ kí wọ́n má jalè ẹ jẹ́ kí wọ́n bẹ́ẹ̀ bá lámàánà ju nǹkan mi lọ títà òhìdì rẹ̀ ò bá ti dá gbogbo àwọn ìtòsí síwájú ìrọ̀ ni kò wúlò tó túláàsì ní ká padà síbi tàwíì nínú àwọn ìta padà sí ẹ̀yìn tí ọkàn owó fi má ẹ̀yìn òun náà ni ká padà sí kíni ká padà sí alìtìbáàú bí súnà ti nàbí sallallahu alaihi wasallam ká padà sí tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam àwọn méjèèjì yìí àwọn náà nìpìlẹ̀ ta ní bùkátà sí ta bá fẹ́ tún ọkàn wa ṣe ẹni bá ṣe tán tó wá fẹ́ tún ọkàn rẹ̀ ṣe àfi kó padà sọ́nà méjèèjì yìí gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ká tó wá máa sọ àwọn nǹkan míì tí ó máa jáde látara rẹ̀ nínú àwẹ̀ tuntun ta ní bùkátà sí láti lè bá fi tún ọkàn wa wá bá ti dá ẹni kò sí ti ń jẹ́ àwùjọ láwùjọ tọba kó ogun aka kó nílẹ̀ nísìn kárí pé kò sí ẹ̀kankan lórílẹ̀ mọ́ nísìn kò sí ní táàmà ń pè láwùjọ mọ́ ní táà ń pè láwùjọ náà lèmi àtiwọ́ àtónkálukú wa tààjọ ń gbáwùjọ tẹ́mi bá ti wá dáa tí wọ́n dáa tó ń kálukú náà dáa والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أنه يجب علينا أن نسعى سعيا حثيثا إلى إصلاح قلوبنا وذلك لأن المجتمع لا يصلح إلا بصلاح أفراد المجتمع ولا يصلح أفراد المجتمع إلا بصلاح قلوب إلا بصلاح قلوبهم ومن أسباب صلاح القلوب عباد الله الأخذ بالقرآن العظيم تلاوة وحفظا وتدبرا وتعلما وتعليما قال الله تعالى يا أيها الناس قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين أرجوكم الله وبارك ولا ذلك يا النبي صلى الله عليه وسلم عليكم كي الله وبارك ولا قال النبي صلى الله عليه وسلم kọ́lọ̀ọ̀bá alikẹ́ ọlákọ́mù bá wọn sàábí ànábì àti gbogbo àwọn ẹni ilé tán wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam kọ́lọ̀ọ̀bá alikẹ́ ọlákọ́mù yọ àwọn náà lẹ́ títí ó fi dijọ́ ọgbẹ́dẹ̀ alkiyama ẹ̀yọ́ sí ọlọ́ọ̀bá alikẹ́ ọlá lẹ́bàá ọkàn tí ń dọ̀tí díẹ̀ díẹ̀ ẹ̀yìn tá a máa sínú a máa fọ́ ó wá di pé ìdọ̀tí ẹ̀ ìwá ń dògbìn ń dògbìn mára ọkàn ó wá di pọ́kàn dògbìn ọkàn ẹlòmíì ti wá di kó kú òun náà ló fà tó fi jẹ́ pé tọ́kàn bá ti kú tán ẹ̀yàn ò ní ma la ya'rifu rajulu ma'rufan wala yunkiru munkaran tọ́kàn bá ti kú tán èèyàn ní ma dáadáa o ọkàn tó bá ti kú kò ní ma dáadáa dépò pé ma wá pé àwọn èèyàn lọ síbi dáadáa tọ́kàn bá ti kú tán ọkàn ò ní mọ́bàjẹ́ dépò pé ma wá kọ ìbàjẹ́ fáwọn èèyàn gbogbo nǹkan pátápátá déédé náà òun náà ni ó rí ní ojú ẹ̀ tó látara bẹ́ẹ̀ abùkátà sí àwọn nǹkan kan tí ó ṣe wá láǹfààní látara pé kíni látara pé ta bá fẹ́ kí ọkàn wa kó lálàáfíà alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan wọ̀nyí tí ma jẹ́ kọ́kàn ó lálàáfíà òun náà ni al-akhdu bil ni kéèyàn mójútó al-Qur'an inú àwọn àkọ́kọ́ aṣíwájú inú tí ma ràn yàn lọ́wọ́ láti lè bá tún ọkàn ṣe òun náà ni ká mójútó alukur'an tá a bá ti mójútó alukur'an dáadáa ní ọ̀nà tí àwọn ẹni àná tí wọ́n gbà tí wọ́n fi mójútó alukur'an a rí pé kò sí táàrí níbẹ̀ tó tayọ pé kíni tó tayọ pé ọkàn wo dáa tó tayọ pé ọkàn wo sì lálàáfíà ìmójútó alukur'an tá ń sọ fúnra wa yìí ó yàtọ̀ sí ọ̀nà táwọn èèyàn sọ alukur'an dà lónìí ìmójútó alukur'an tá ń sọ fúnra wa yìí òun náà ni ọ̀nà táwọn sàábẹ́ annabi tí wọ́n gbà tí wọ́n fi lo al-Qur'an tí wọ́n sì gbé ìgbésí ayé rọrùn tí wọ́n sì gbé ìgbésí ayé sọ pé annabi sallallahu alaihi wasallam kọ́dá annabi tún tọ́ka sí àsìkò wọn pé nínú àwọn àsìkò tó lóore jù ni tó jẹ́ pé gbogbo àwọn àsìkò tí ó bá tún máa wá lẹ́yìn àwọn àgbà yẹn àwọn àgbà tí ó máa burú tí ó máa burú tí ó máa burú ni tàbí àmọ́ òfìdé wọ́n mójútó al wọ́n mójútó al yìí tìláwà tánúwà hifza wọ́n mójútó al ní tìláwà wọ́n a máa ka alkùránì yìí wọ́n máa ṣe tìláwà rẹ̀ ní tọ̀sán-tòru wà hifdhan kọ́dà wọn a mójútó alkùránì pẹ̀lú ìhá wọ́n máa ha alkùránì wọ́n máa ha sórí wa tadabburan wọ́n a máa ronú sí alkùránì ẹ̀dàkùn ọ̀nà wo ló gbà ló fi wá ronú sí ayọ̀ ọlọ́run ọba àríkẹ́ ọlá kan ọ̀nà wo ló gbà ló fi mọ̀ ipé àyà yìí in ti ń sọ fún mi òun náà ní pé kí n jìnà síbàjẹ́ ọ̀nà wo ló gbà tó fi mọ̀ ipé àyà yìí in ṣe mí lójú kòkòrò lọ síbi dáadáa ni so ẹni tó bá fẹ́ kí ọkàn rẹ̀ ó gbádùn ẹni tó bá fẹ́ kọ́kàn rẹ̀ ó lálàáfíà kó sì yè kóró níbi ni kó kọ́ ka alukur'an ká kọ́ ẹ̀kọ́ nípa híhá alukur'an ká sì máa ṣe kíni ká sì máa ronú sí alukur'an eléyìí wá yọ ẹni kankan lẹ̀ kò yọ àgbàlagbà èyí é dàgbà fún alukur'an àwọn sàábí ànábì tọ́lọ̀ọba àlékẹ́ọlá ẹn tí tó fi ti ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn náà ni wọ́n bẹ̀m̀bẹ̀ nígbàtí alkùránì fi sọ̀kalẹ̀ ọ̀pọ̀ wọn ti kọjá ọmọ ogójì ọdún ẹn nígbàtí alkùránì fi sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam kọ́dà rí àwọn tí wọ́n dàgbà jù bẹ́ẹ̀ lọ síbẹ̀síbẹ̀ wọn wà rí pá èyàn a máa fi ẹ̀kọ́ àgbà èyàn máa lọ lè fi kọ́ al-Qur'an gbogbo tí èyàn bá ń ṣe kíyàn ó yọ àwọn ààyè kanlẹ̀ èyàn tó jẹ́ pé èyàn ó fi mójútó àlámàrí al-Qiyamah kó má jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá ayé ayé iná ni àráyé monday tó kíní kan á lọ fi tẹ́ saturday àti sunday tó ń kọ́ ẹ̀ẹ̀sẹ̀ àpá tún sinmi á tún máa palẹ̀ mọ́ fúnṣẹ́ nígbà ó bá kú àrígbà tó bá rìtà lẹ́nu kí ni tó fẹ́ kùkùn ọmọ ìjọ́ kan ni ó jí àwọn èèyàn tí wọ́n níríwọ̀ jì tó bá wá ṣẹlẹ̀ táàfi lọ máa kíráàfi máa kẹ́kọ̀ọ́ nípa ìsìn wa a máa kẹ́kọ̀ọ́ nípa al-Qur'an wàtàálùmán ká máa kọ́ wàtàálìmán ká sì máa kọ́yàn àwọn tàbá máa agbọ́dọ̀ máa kọ́ àwọn èèyàn anábi ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allama anábi lẹ́ni tó lóore jù nú yín òun náà lẹ́ni tó kọ́ ẹ̀kọ́ nípa al-Qur'an wa 'allama títí ń kọ́ àwọn èèyàn anábi lẹ́ni tó lóore jù nú ẹ̀rí gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú bí dáa ti kabú láwùjọ wa òun náà ni àìlágbọ̀yé nípa kí ni wọ́n ní á òun náà ló fà lónìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yìn wọ́n láwọn kí alùkùrán ẹ̀tùn wá rí pé wọ́n tún dàdàkúdà ẹ̀rì pé wọ́n láwọn kí alùkùrán ẹ̀rì pé wọ́n tún wá yáyàkúyà gbogbo àwọn tẹ́ẹ̀rì tí wọ́n ni wọ́n ń gé rí àwọn èèyàn yìí gbogbo àwọn tẹ́ẹ̀rì tí wọ́n fi àwọn èèyàn sógun owó yìí ẹ ma rí ìmí olóhun wà lé kéwú ìmí olóhun a mú alùkùránì yìí bí ẹni tó mú alùkùránì ṣe àmú alùkùránì bá wọn tí ànábì sallallahu alaihi wasallam fi jíṣẹ́ fún lákọ́kọ́ bí wọ́n ṣe mú alùkùránì èyí tàwà ma bá sábà sáàmà lékí òun náà ni pé bóò láti ṣe wàlímà bóò láti ṣe wàlímà kùránì ẹwà rí ọ̀pọ̀ ọmọ lónìí yóò lóhun ti kéújá in tí wọ́n jẹ in tí wọ́n mú lọ́jọ́ kan tá ń sọ yìí àtọwó tí wọ́n gbà tí wọ́n fi gbọ́ bùkátà wọ́n wà fi bá èyí tó jìnà jẹ́ nínú ọjọ́ ọ̀la ọmọ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí olóhun ti parí alukur'ani ó ti kéwú ní túnmà ni ìdájọ́ ti bẹnu ayà yìí nínú alukur'an kò sọ mọ̀ nǹkan tó bẹ́ẹ̀ mọ̀rú ni tó tàbí pé nígbà tó ti ṣe wà límà bẹ́ẹ̀ ni àwọn òbí náà ní táwọn òbí náà ó múra sí òun náà ní pé àfà àwọn ọmọ ìyá kíní tí wọ́n jẹ wọlé kí ó níbi kíní wọ́n àwọn ti ṣe sàádà láti bí ọdún tó kọjá lọ èyí táwọn òbí náà ma ń sáré sínú ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ayẹyẹ ọjọ́ kan tàbí wọ́n ń ba ọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ àjẹ́ káwọn ọmọ kẹ́kọ̀ọ́ bí mo sì kẹ́kọ̀ọ́ ọmọ tó bá jẹ́ òkú pẹ̀lú làákà tó fi làákà ìbalẹ̀ tó ka alukur'an tó há alukur'an tó mọ ìtumọ̀ alukur'an ẹ̀yìn para rẹ̀ ó balẹ̀ alukur'an yóò ní jòkó sínú làákà ìyàn kó jòkó sínú gbáyà àbíkára ó balẹ̀ àbíkíṣẹ́ ìtàní ó sákò nínú gbáyà rẹ̀ èsù ní bẹ́nu gbáyà gbogbo àwọn tẹ́ẹ̀rí ọmọdún

wọ́n sì pàátán ẹ̀rọ òsìtún bà wọ́n wọ́n ìtún tẹ́gíní wọ́n ìtún gbé wọ́n tún gbé orí ẹ̀ wọ́n tún rẹ̀ fi tògùn wọ́n tún gbé sínú kòkó wọ́n tún lọ lè jò ara wọn ò tí ẹ̀ mọ́ bùmásọ kẹrù ọmọ bà wọ́n pé ẹ́ ọ̀bẹ lọ́rùn ẹ̀yìn àdá kan wá gbé sọ́rùn tèmi náà bò ní ó ṣe rí kò sí nǹkan tó fa gbóró àwọn nǹkan báyẹn tó tayọ pé kíni tó tayọ ọ̀nà táàmú àwọn ọmọ gbà ni táà bá ń sọ̀rọ̀ nípa alukur'an ọ̀pọ̀ lè kéwú lónìí ẹ̀yìn tán bá ti lè tó ẹ́sù ẹnìtì wọ́n ma kọ́ àwọn ọmọ lọ òdí àdúà wọ́n wá já alukur'ani tí àwọn ewé kọ̀ọ̀kan ọya tó bá ti parí alukur'ani kan tó bá ti parí ewé kan ó gba 100 naira ẹ̀yìn wọ́n tún fi dàláìlù tí tó bá ti parí ewé dàláìlù ó gba 50 naira kòkòrò àwọn nǹkan wọ̀nyí òun náà làwọn ọmọ kéèké ń target òun náà ni wọ́n target láwùjọ owó òun náà ni wọ́n wá káàkiri ẹ̀wọ̀n nísìn wọ́n láwọn rí ogun owó lérí Facebook wọ́n rí oògùn owó lórí social media tẹ́nìkan kọ sílẹ̀ ẹ̀ wọ́n wá fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ṣe táyà ẹ̀rọ wọ́n fẹ́ tẹ́sì ẹ̀ nígbàtẹ́ wà tẹ́sì ẹ̀ ẹ̀ wá ṣe kíni ẹ wá pa ẹ̀mí èèyàn odidi ẹ̀mí èèyàn ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹgbẹ́ àwọn èèyàn kan làwọn eléri bú tí wọ́n gbé sórí lérí social media ẹ̀ẹ́n èèyàn kan làwọn eléri bú tí wọ́n gbé síbẹ̀ tó jẹ́ pé àìlámójútó gan láwùjọ wa àìlámójútó tó tó òun náà ló tún fa gbogbo àwọn aburú eríṣiríṣi ẹ̀yọ ẹ̀kọ́ láwọn kan tí wọ́n mọ̀ rẹ̀gúrẹ́sì gbogbo àwọn aburú yìí wọ́n tó bá ti pósìn tó lè bàwùjọ jẹ́ ó yẹ kó mọ̀ náwọ́ gan ni gbogbo àwọn eréṣìí sáà rí láwùjọ wa lónìí àwọn ọmọ kéékèèké ọkọ̀ láńlá ọkọ̀ tí bàbá rẹ̀ orígùn tó fi rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba bàbá ẹlòmí ló 60 years lẹ́nu iṣẹ́ ìjọba ẹ́n àbíkínà máa ń lò 35 years lẹ́nu iṣẹ́ ìjọba kò ra mọ́tò ẹ̀yìn kọ́lá kò fi blọ́ọ̀kù lélẹ̀ òun wà dé ọmọ 19 ọmọ 20 òun wà dé òun àgbé mọ́tò láládé bàbá wọn máa lò ń ṣe oríire irú bàbá wọn ó ṣe rí ibú ni kò mọ́ kò ń pé rí lòun ṣe ó yẹ kí wọn náà bíra elérè ní pé ṣe bí sẹ́wọ̀n ni wọ́n náà ṣe láti jọ yìí ọmọ wà dé ẹ̀ ní mọ́bí tó ti rí yóò gbọ́kọ̀dé yóò lóun tún ti kọ́lé yóò máa wọ́sọ lérí sí ìsì yóò máa ṣe gbogbo ẹ̀ inú ìsì yóò máa dùn ẹ̀yìn náà wá sọ pé kíní ẹ máa sọ pé ẹ̀ jẹ wọn ma tó wá jẹ́ pé bíta àwùjọ ti dáa ní ẹ̀yìn bá bá ti rí ẹnìkan tó jẹ́ pé ìmúra rẹ̀ ju ń tààrò pé ó ní kápá lọ ó yẹ ká máa wádìí ní pé bolo ti lélẹ́yìn tó wáyé pé ibi tàdúgbò kọ̀ọ̀kan ti dáa ni ibi tàà wà ládùúgbò tàbá ẹnìkan tó dé ládùúgbò nísìn tó wá nígbà náà òun ti tí àfà kan wá gbé mọ́tò dé gbogbo àwọn tàà wà ládùúgbò òun ló yẹ kí kọ̀mí tí ó sí ká dìde sí pé mbolo ti rí mọ́tò yìí ìbòlò ti rí táa bá dákẹ́ bá bá dìde sí tó bá dìgbà tó bá yá tó bá fẹ́ rí níhù kí ní aburú tó seun ìkanú àwọn ọmọ iná ni ó mú tí ó fi dì níhù rẹ̀ ẹ̀yìn gbogbo àwọn aburú erí tìrísì yìí táa bá ń kọ́ọ̀bẹ̀ láti lé táàjó jáde sáwùjọ gbogbo àwọn nǹkan yìí yóò máa sẹ́pẹ́rẹ́ yóò sì máa sókí àwọn kálukú dákẹ́ ẹ̀yìngbà tí ò bá ti dọ́dọ̀ tèmi ó ń kálukú ò fẹ́ fara da wàhálà tí ń ó kàn fẹ́ dákẹ́ ni pé tọ́ bí n bá ti dáa kò sí wàhálà má ti mójútó ma mi mo ti mójútó lè mi èyí bá mójútó ma rẹ tó bá mójútó lè rẹ tí gbogbo àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ tó bá jẹ́ pálábùrú èèyàn ni wọ́n gbogbo òwúrú rẹ wọn ò ní jẹ́ náà sùn èyí gbàtàbùrú rẹ bá ń dé aládùúgbò rẹ mú gbó oníkòsí tó kàn bóyá ló mọ̀ yí pé wọ́n gan fúnra rẹ òórùn gbó tó ń gbọ́ ìwọ́n náà mú gbó ni nígbàtí wọ́n ní kó lọ sí tẹ́sì <coughs> drug test fún ọ wọ́n bèè lọ́wọ́ rẹ̀ pé àrájì àmẹ́ mú gbófà yóò máa lóhun mú gbóbò kò sì mọ̀ wípé èéfin igbó tó ní kò kàún ẹ́ òun náà lónà sékíní òun náà ń fà símú yóò máa wọnú ni alukur'an ẹ̀yìn ká mójútó alukur'an òun náà là kọ́kọ́ nǹkan tàà gbọdọ̀ mójútó ọ̀nà táwà gbà mójútó kèésà alukur'ani alukur'ani jẹun jẹun kọ́ kìí bá máa fa alukur'ani jẹun kọ́lá kọ́ ha kó máa ha sán kò sáburú bẹ́ tẹbọ́rọ̀ ọlọ́wọ̀ bá àlejò ọlá ní ká ẹ̀yìn kó máa ká ní gbogbo ìgbà ẹ̀yìn yóò tún máa jẹ́ kíní yóò máa gba àlékún ládáni ẹmọ́jà máa kánjú lára àwọn ọmọ wa àwọn òbí gan fúnra wa náà ẹ̀jẹ́ káwa náà gbìyànjú rẹ̀ tí wọ́n náà bá gbìyànjú rẹ̀ tó bá há súrátù nábàì ẹ̀yìn tó wọ́n náà rí pé ó há láàrin bí oṣù mẹ́fà kó tó rí há tán ó rí pé kí ní wọ́n rọrùn ó ní máa tí ọmọ pé ẹjọ́ mọ̀ yóò jáde ẹjọ́ mọ̀ yóò jáde ó mọ̀ sẹ́tí bẹ̀ẹ̀bẹ̀ àmóbi jókòó lé ẹ̀yìn àwátí àwọn ọmọ wa náà ni ó padà ní ó máa yanjú rẹ̀ kí wá ti kú tí ó tí ì tán ó rí gbà bẹ́ẹ̀ bá ti wá lajúlẹ̀ tó fi jẹ́ kí ti ó tán ọlọ́ọ̀bá àríkẹ́ olóbi ọlẹ́rẹ̀ kí ni ti ẹ̀ tán lé lérí òun kálùkú ká múra káwọn náà ó ṣe gbìyànjú ẹ̀yìn ká lọ lé kéwú káfà ọmọ wa sí ilé kéwú ilé kéwú táfà ọmọ wa sí ilé kéwú tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tí ó lálàáfíà ni ilé kéwú tí wọ́n ti kọ́ àtìdà tó gbádùn ilé kéwú tí wọ́n ti ní káwọn ọmọ tí wọ́n ní máa kọ́ àwọn ọmọ lóògùn àwọn ilé kéwù kan bẹ̀lá òjò wa lónìí wọn ma kọ́ ọmọ lóògùn bẹ́ ẹ̀ àfáà gan fún rẹ̀ nígbà tó bá kọ́ wọn kéwù tán yóò wà ní ẹmúwẹ̀ yìí mo fẹ́ sẹ́yìn lábàá nìkan ẹlọ̀lẹ̀ wá ewé kìníkan ẹlọ̀lẹ̀ wá kúrúsọ ẹlọ̀lẹ̀ wá kìníkan tó bí wọ́n sì máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ nu nígbà tó bá ti síyè wọn sí léyìn eléyìn náà tó máa wá káàkiri pé ah, ẹjá tún lọ́rọ̀ bàbá kan ẹjá tún lọ́rọ̀ bàbá kan bọ́n ṣe ń gbé ìgbékúgbé bọ́n ṣe ń gbé káàkiri nu ilé kí ó tí wọ́n ti ní máa kọ́ wọn lóògùn ilé kí ó tí wọ́n ti ní máa kọ́ wọn ní ẹbọ òun náà lè máa fọmọ rẹ̀ sí bí ẹ̀bá fẹ́ nífọ̀kàbalẹ̀ láyé tó sì tún fẹ́ níwà nínú àwọn tí ó nífọ̀kàbalẹ̀ tó bá dijọ́ gbédé alkiyama nínú àwọn ọlọ́ọ̀bá alikẹ́ lásọ fún wa nínú alukur'an in táàfi mọ̀ pé táàfi mọ̀ pàtàkì alukur'an láti fi tún ọkàn wa ṣe ọlọ́ọ̀bá alikẹ́ lá أيها الناس قد جاءكم موعظة من ربكم الله بارك لنا يا wáàsí ti dé fún yín o látọ̀dọ̀ ọlọ́run ọba àríkẹ́ọlá wọ̀ṣìfà olímà fi sùdúr ìwòsàn sì ti dé fún yín pẹ̀yìn fún àwọn tí ń bẹ nínú ọkàn yín àwọn ààrẹ tí ń bẹ nínú gbáyà yín wàhúdà wa rahmatun lil mu'minin àti ọ̀nàmà àti àánú àti kẹ́ gbogbo ẹ̀tọ́ bá jẹ́ múmìní kí ni tọ́lọ̀ọba àríkẹ́ ni ìwòsàn tọ́lọ̀ọba àríkẹ́ọlá ń sọ kí ni kẹ́ tọ́lọ̀ọba àríkẹ́ọlá ń sọ kí láàánú tọ́lọ̀ọba àríkẹ́ọlá ń sọ òun náà ni al-Qur'an al-Qur'an òun náà ni ó ṣe ìwòsàn gbogbo tí máa ń bẹ nínú ọkàn nínú ìdọ̀tí àti nínú ọ̀bàjẹ́ nínú àwọn nǹkan tí ó ràn wá lọ́wọ́ ẹ̀yẹn nígbàtà bá fẹ́ tún ọkàn wá tẹ́ òun náà ni i'marul qalb bi mahabbatillah kájẹ́ kí gbogbo ẹ̀mí wa pátápátá kó kún kẹ́kẹ́ fún ìfẹ́ Ọlọ́run ọba àríkẹ́ọlá kí ìfẹ́ Ọlọ́run ọba àríkẹ́ọlá ó ká má gbé ìfẹ́ nǹkan míì lérí ìfẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá bẹ́yẹn bá ti gbìyànjú tó ṣe léyìí ibi tọ́lọ́ọ̀bà àríkẹ́ọlá bá darí ẹ̀ lọ ní ó máa lọ ibi tó bá ní ó jìnà sí òun náà ni ó jìnà sí anábi sallallahu alaihi wasallam anábi ní salasun man kunna fi anábi ní àwọn nǹkan mẹ́ta kan anábì ní èyí ó rí adùn gbàgbọ́ yóò máa ní tẹ́sì ìmáànì nínú ọkàn rẹ̀ inú rẹ̀ ó máa dùn bí ó bá rí jẹ inú rẹ̀ ò ní bàjẹ́ bí ó bá rí wọ inú rẹ̀ ò ní bàjẹ́ bí ó bá rọ́kọ̀gùn ọkàn rẹ̀ ò ní bàjẹ́ lókùn ìgbà tí ìmáànì rẹ̀ bá ti dá tó sì ìṣẹ́kí tó sì ìfẹ́ ọlọ́run ọba àríkíọlá kí lá alákọ̀ọ́kọ́ tá anábì sallallahu alaihi wasallam kà fún wa anábì ní ayẹkún Allahu wa ni tó bá di bẹ láyé lọ fẹ́ràn Ọlọ́run bá àlékẹ́ ọlájẹ́ owó lọ fẹ́ràn Ọlọ́run bá àlékẹ́ ọlájẹ́ ayé lọ fẹ́ràn Ọlọ́run bá àlékẹ́ ọlájẹ́ àwọn òbí rẹ lọ kọ́lá kó fẹ́ràn Ọlọ́run bá àlékẹ́ ọlá ju àwọn ọmọ tí wọ́n náà bí lọ gbogbo tí ń bẹ láyé pátápátá táa bá ti gbé ìfẹ́ Ọlọ́run bá àlékẹ́ ọlá lékè gbogbo àwọn nǹkan táa sọ yìí a rí pé kíni a rí pé ọkàn wo lálàáfíà ọkàn wo gbádùn a sì máa wà nínú fọkànbalẹ̀ a ní máa wà nínú ilà ìlò ní gbogbo ìgbà nínú àwọn nǹkan tí máa ráyà lọ́wọ́ òun náà ni díkìrúlá òun náà ní ìrántí ọlọ́wọ̀n bá àríkíọlá kí a máa rántí ọlọ́wọ̀n bá àríkíọlá inú àwọn nǹkan tí máa ń ṣe ìwòsàn fọ́kàn ni inú àwọn nǹkan tí máa jẹ́ kí ọkàn ó lálàáfíà ni inú àwọn nǹkan tí máa ń ti gbogbo àwọn àṣìṣe eríṣiríṣi tí máa ń ṣe ọkàn inú àwọn nǹkan tí máa gbé kó bẹ́ẹ̀ òun náà ní ìrántí ọlọ́wọ̀n bá àríkíọlá wà ìrántí ọlọ́run dáa tún sọ iná a rántí rẹ̀ níbàámu pẹ̀lú bá nẹ́bí sallallahu alaihi wasallam ti rántí ọlọ́run àwọn nǹkan wọ̀nyí kìí sọ́nà tí yẹn gbà rántí Ọlọ́run bá àríkíọlá a mú ọ̀nà ìrántí wa fún Ọlọ́run bá àríkíọlá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam bóòlù ànábì tí máa rántí Ọlọ́run bá àríkíọlá ànábì a máa rántí Ọlọ́run bá àríkíọlá ní gbogbo àsìkò ànábì sallallahu alaihi wasallam yóò máa rántí Ọlọ́run bá àríkíọlá ahọ́n rẹ̀ ó máa tutù ní gbogbo ìgbà pẹ̀lú rántí Ọlọ́run bá àríkíọlá subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ànábì nínú àwọn ìrántí tó dájú ní ànábì ní kò sí alhamdulillah àwọn gbólóhùn mẹ́rẹ̀ rí àwọn gbólóhùn rántí ni tó jẹ́ pé èyàn ma jẹ́ lẹ́nu ní gbogbo ọgbà bó bá rìn lọ tó bá ti sí níbi ẹgbin ẹ̀yìn bó bá wà nù mọ́tò bó bá dáwà èyí tọ́kàn rẹ̀ ó fi máa rìn káàkiri tọ́kàn rẹ̀ ó fi ṣètánì ó fi wá máa darí ọkàn rẹ̀ lọ síbi ìbàjẹ́ ó máa rántí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ní gbogbo ọgbà àwọn àrántí tánàbí sallallahu alaihi wasallam máa rántí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá láwọn àsìkò tánàbí fásìkò dé àánú máa rántí ọlọ́wọ́ bá àríkẹ́ọlá níbẹ̀ àwọn àrántí tánàbí sallallahu alaihi wasallam ti máa rántí ọlọ́run tó fi àyè dé àánú fi àyè dé àwọn àyè yẹn náà àánú máa rántí ọlọ́wọ́ bá àríkọlá ń bẹ́ àwọn àrán tí àárọ̀ àwọn àrán tí ìrọ̀lẹ́ àwọn àrán tí a bá fẹ́ wọ toilet àwọn àrán tí a bá fẹ́ jáde nulé àwọn àrán tí a bá fẹ́ sùn ìrántí tí a bá jí bá bá fẹ́ wọnú ọjà àti gbogbo àwọn eríṣiríṣi bá bá fẹ́ jẹun ẹ̀yìn gbogbo àwọn eríṣiríṣi sálàmì sallallahu alaihi wasallam júwe fún wa láwọn àsìkò tí èèyàn máa ń ṣe kíni láwọn àsìkò tá a máa rántí tá a máa rántí ọlọ́run ọba ni ẹ ṣe ibòmí ànábì ni ẹ ni ẹ ṣe lẹ́ẹ̀mẹ́rin ibòmí àá àárí ẹ̀mẹ́je ibòmí àárí ànábì oní ẹ̀sẹ́lẹ̀ mọ̀kànlá ìgbàmí àárí ànábì yóò ní ẹ̀sẹ́ ní 33 ìbòmí àárí kánàbí sallallahu alaihi wasallam yóò ní kẹsẹ́ nígbà ọgọ́rùn àti ìrìbí kata ànábì ní kẹyàn ó ṣe nǹkarí kọwa tayọ ibi tó ti pè fún wàyí ibẹ̀ náà ní káwà náà mú ìtó ní ó ṣe lọ́gọ́rùn sí lọ́gọ́rùn wọ́n mọ́ wá mú ọgọ́rùn kó wá gbé lọ́bòmí kọwa nítorí pé ànábì ti dákọ̀ ọgọ́rùn bì kan tó èmi ibi tí wọn bá ti ibi tí ànábì bá ti tú alẹ́ wọn ibi tí ànábì bá ti pẹ̀lú òǹkà wọ́n náà gbà dídé nítorí pé nǹkan yẹn tó ànábì sallallahu alaihi wasallam ó sì tó àwọn sàábì ànábì ridwanullahi alaihim àwọn náà gbọ́dọ̀ gbìyànjú káyẹ káwọn nǹkan yẹn káyẹ kó tó wà ní gbogbo àwọn àyẹ̀rántí lóríṣiríṣi nígbàtà bá wà ní forí kalẹ̀ nígbàtà bá wà ní rùkú nígbàtà bá wà lórí irun gbogbo àwọn àrántí yìí inú àwọn tẹ́tí máa ń ṣe fún yàn òun náà ni pé kí ni ìmọ̀ jẹ́kẹ̀ẹ́ òní

kọ̀ntínú fún kò ní rípọ̀ kan rálẹ̀ ń bẹ́ ọlọ́run bá alékẹ́ lásọ fún anú al-Qur'an ó ní ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run bá alékẹ́ ọlá ní pẹ̀lú ìrántí ọlọ́run bá alékẹ́ ọlá òun náà ní gbogbo ọkàn pátápátá òun náà ní ó fi ma ní fọ́kàn balẹ̀ so a jẹ́ pé tá a bá ń wá fọ́kàn balẹ̀ àbíká padà síbi ìrántí ọlọ́run bá alékẹ́ ọlá anabi sallallahu alaihi wasallam anabi sọ fún wa hadithu rẹ̀ anabi ni masalu alladhi yadhkuru rabbahu walladhi la yadhkuru rabbahu anabi ni àpèjúwe ẹni tí ń rántí ọlọ́run ọba àlékẹ́ àti ẹni tí ó rántí ọlọ́run ẹni tí ó rántí ọlọ́run rárá ẹ̀yìn kò ní rántí ọlọ́run àbáwọn tó jẹ́ pé la yadhkuruna Allaha illa qalila tí gbogbo kan rántí ọlọ́run bá ríkọlá díẹ̀ ní tí rántí bí àwọn mùnáfikì anábi ní àpèjúwe wọn anábi ní kamatalil hayyi wal mayyit anábi ní àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí òkú àtàlàyé ni ẹni tí rántí ọlọ́run bá ríkọlá ní gbogbo gbà irú wọn lálàyé irú wọn lọ́kàn wọn gbádùn lọ́kàn wọn lálàáfíà àwọn tí rántí ọlọ́run bá ríkọlá irú wọn bẹ́ẹ̀ ọkàn wọn ti kú inú àwọn tí ó máa ràn wá lọ́wọ́ lérí yàní mímọ́ ọkàn wa òun náà ní ká gbé

wá dùbúlẹ̀ tó fi wá di kíni tó fi wá di aláìsàn

ká máa bẹ ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ní gbogbo ògbà وسؤال وسؤال الله سبحانه وتعالى صلاح القلب قاسم بلو بارك ولا كما سبا واتوا كان واسي النبي صلى الله عليه وسلم لا يبا تي انت سيغبا ولا ايتان النبي تو ما سو pé ya musarif alqulub ire ọba mi ọba tí ma darí ọkàn káàkiri ọba tí ma yí ọkàn ọkàn lọ síbi tó bá wù Ànábì wa ma sọ pé sarif qulubana ala ta'atik ma sa ma yí ọkàn wa káàkiri lórí tẹ̀lé t'Ọlọ́run bá leke ọlá ma gbé ọkàn wa kúrò lórí ti tẹ̀lé t'Ọlọ́run bá leke ọlá gbogbo àwọn ọ̀nà wọ̀nyí àtàwọn ọ̀nà mi ana la àwọn ọ̀nà tí ó ṣàǹfààní fún yan tọ́kàn yóò fi lálàáfíà tọ́kàn bá wá lálàáfíà èyàn ó mọ̀ ayé fúfúyẹ́ tọ́kàn bá lálàáfíà èyàn ó mọ̀ níbẹ̀rù ọlọ́run tọ́kàn bá lálàáfíà èyàn ó mọ̀ lójú àánú kọ́dà dábá ọlọ́run ọba àríkẹ́ọlá ẹ̀rù ó báyẹ̀ láti tẹ́ mọ́lẹ̀ gan ká tó wá sọ di bí ẹ̀yàn bá lójú ẹ̀yàn bá ti èyàn máa ṣàánú àwọn tálíkà èyàn máa ṣàánú àwọn aláìní bọ́kàn bá ti mọ́ èyàn máa fẹ́ dáadáa tí èyàn fẹ́ fúnra rẹ̀ yóò máa fẹ́ fọ́mọ̀lá kejì rẹ̀ bọ́kàn bá ti mọ́ gbogbo eríṣiríṣi tá máa wá káàkiri nínú dáadáa láwùjọ nínú fọkànbalẹ̀ nínú eríṣiríṣi àwọn ipò gíga eríṣiríṣi tá ń lékí nítorí kíni nítorí ayé tá fi ń pààyàn kiri gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀bà àríkẹ́ ló sì rọrùn fún yàn èyí tó bá wá èyí ó gbà pọ́lọ́ọ̀bà àríkẹ́ ọlá ló mú so látara di eléyìí ẹ jẹ́ ká kásàlápá ń tètè ní gbogbo àwọn nǹkan tí ó jẹ kọkàn owó má kálọ lè máa ipé ọkàn láàfin rìn lọ́dọ̀ Ọlọ́run bá àríkẹ́ ọláhun kìí sára ọkàn yìí òun náà láàfin rìn tàbí dọ́dọ̀ Ọlọ́run bá àríkẹ́ látọ́bá díjọ́ gbéjà kìyàmà ọkàn yìí àfikọ́ wá lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ara ni wọ́n mójútó ara tó lè fi rìn lọ́dọ̀ Ọlọ́run bá àríkẹ́ ọlá tọ́bá ti jù ọ́ sínú tààrí aró jẹra ẹ̀yìn ọkàn yìí òun náà ló fi lọ́dọ̀ ọ̀tọ̀ eríṣiríṣi nǹkan yóò sáà mọ́ mójútó ara yìí náà ni kára ó sáà mọ́ yìí gẹ́ eríṣiríṣi nǹkan làwọn èèyàn fi ń tọ́jú ara àmọ́ wọ́n fi ẹ̀mí kò bá àmọ́ lálàáfíà kò bá kú ogoro eléyìí wa àbí ká padà síbi ọ̀nà tá a gbà tá a fi tún ọkàn wa ṣe àbí ọlọ́run ọba abẹ́lọ́wọ́ bá alékiọlá kọmọ́sà darí ọkàn wa lọ síbi tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá alékiọlá abẹ́lọ́wọ́ bá alékiọlá ọba tí ma yí ọkàn padà abẹ́lọ́wọ́ bá alékiọlá kọmọ́sà fi ọkàn wa rinlẹ̀ sórí títẹ̀lẹ̀ tọ́lọ́wọ́ bá alékiọlá àti tẹ̀lẹ̀ nabi sallallahu allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama ibrahim wa ala ali ibrahim allahumma ala muhammadin wa ala ali muhammad kama ala ibrahim wa ala ali ibrahim al-islam wa wa din allahumma قلوبنا بعد إذا عديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك